Thank you.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 وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما رغب في ذلك النبي صلى الله عليه وسلم وحث عليه في أحاديث صحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى من أوجب الواجبات على كل مسلم ومسلمة عباد الله تعالوا معي اليوم نستفيد من حديث من أحاديث النبي صلى الله عليه وسلم وفي هذا الحديث من الفوائد العظيمة والحديث رواه الترمذي في سننه وحسنه وكذلك حسنه العلامة الألباني رحمه الله والحديث رواه الصحابيان الجليلان وهما أبي ذر الغفاري جندب بن جنادة وأبو عبد الرحمن أبو عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تقتلها وخالق الناس بخلق حسن وهذا الحديث عباد الله فيه فوائد كثيرة حيث أمر الله أمر النبي صلى الله عليه وسلم بتقوى الله سبحانه وتعالى وقدم ذلك وتقوى الله سبحانه وتعالى عباد الله هو أن تجعل بينك وبين عقاب الله سبحانه وتعالى وقاية بأن تفعل ما أمر الله سبحانه وتعالى بفعله وأن تستهي عما نهى الله سبحانه وتعالى عنه وهذا هو تقوى الله سبحانه وتعالى ولذلك بدأ به النبي صلى الله عليه وسلم لأن حق الله سبحانه وتعالى مقدم على جميع الحقوق ولذلك نجد آيات كثيرة في القرآن تأمرنا وترشدنا إلى تقوى الله سبحانه وتعالى ومن ذلك الآيات التي تلونا في خطبة الحاجة وهذا يدل على أهمية تقوى الله سبحانه وتعالى وتقوى الله سبحانه وتعالى هو المطلوب من جميع أوامر الله سبحانه وتعالى كما هو المطلوب من جميع نواهيه إذا أمر الله سبحانه وتعالى بأمر ما هي نتيجة ذلك الأمر ليس له نتيجة إلا تقوى الله سبحانه وتعالى ولذلك نجد في القرآن أن الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هذا يعني المطلوب منا في الصيام وتقوى الله سبحانه وتعالى وكذلك في غير ذلك من الآيات كقوله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وهذا يدل على أهمية تقوى الله سبحانه وتعالى في حياتنا وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وتقوى الله سبحانه وتعالى يكون في كل مكان وفي كل زمان فاتق الله سبحانه وتعالى في السر والعلن فاتق الله سبحانه وتعالى في البيت والسوق تتقي الله سبحانه وتعالى في المكان الذي يراك فيه الناس وفي المكان الذي لا تراه وهذا يدل على أهمية تقوى الله سبحانه وتعالى حتى إذا كنت في المرحال في المرحال حيث تكفي الحاجة لابد أن تتقي الله سبحانه وتعالى ولا تنتهك محارم الله سبحانه وتعالى هذا هو الأمر الأول في هذا الحديث الجليل والأمر الثاني قول النبي صلى الله عليه وسلم وأتبع الحسنة وهذه السيئة الحسنة تمحها وهذا إرشاد وأمر من النبي صلى الله عليه وسلم بأنك إذا ارتكبت سيئة أن تحاول أن أن, أن تفعل الحسنة حتى يعني حتى يعني تمحي آه، تلك السيئة بالحسنة التي عقبتها بتلك السيئة ولذلك نجد في القرآن العظيم أن الله سبحانه وتعالى قال وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وهذا من رحمة الله سبحانه وتعالى ورحمته بنا ومن فضله علينا أننا إذا إذا ارتكبنا سيئة وعملنا حسنة بعد ذلك تمنها واختلف العلماء في معنى اتبع السيئة الحسنة وقال بعضهم أن المراد بذلك التوبة وقال بعضهم أن المراد بذلك مجرد العمل آه، آه، مجرد الحسنة بعد السيئة وهذا هو ما ذهب إليه جمهور من العلماء ومما يدل على ذلك رجل جاء إلى النبي صلى الله عليه وسلم وأخبر النبي صلى الله عليه وسلم بأنه أصاب من امرأة ما ما أصاب ما يصيب الرجل من امرأته وقال له النبي صلى الله عليه وسلم قال إلا الزنا وقال له النبي صلى الله عليه وسلم أصليت معنا الفاجر قال نعم ثم تلا النبي صلى الله عليه وسلم تلك الآية إن الحسنات يذهبن السيئات وهذا يدل أيضا على أنك إذا ارتكبت سيئة وعملت عملا صالحا آه، بعد ذلك يعني تمحوها عباد الله من هذه الأمور <clears throat> التي أمر النبي صلى الله عليه وسلم بها هو الخلق الحسن بقوله وخالق الناس بخلق حسن وهذا الخلق الحسن عباد الله هو الصفة الباطنة الصفة الباطنة للإنسان وهذا الخلق الحسن أمره عظيم جدا ولذلك وصف الله سبحانه وتعالى نبيه صلى الله عليه وسلم بذلك وقال تعالى وإنك لعلى خلق عظيم وقد عرف النبي صلى الله عليه وسلم بالأخلاق الحسنة قبل بعثته وهو الأمين وهو الصادق وهو يعني آه، يوصف بصفات يعني محمودة وهذا يدل على عظم شأن آه، حسن القلوب وكذلك النبي صلى الله عليه وسلم ذكر في حديثه أنه يعني بعث لتتميم لإتمام مكارم الأخلاق بقوله إنما بعثت لأتمم مكارم مكارم الأخلاق وهذا يدل على أهمية ذلك والخلق الحسن منه, منه ما يكون طبيعيا ومنه ما يكون جدليا كما ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم في حديث قيس آه قيس بن الأشد رضي الله على حجاج بن قيس رضي الله عنه حيث قال له النبي صلى الله عليه وسلم إن فيك خلقين يحبهم الله الحلم والأناد وسأل النبي صلى الله عليه وسلم أخلقين تخلقت بهما أو أم جبلني الله عليهما قال بل جبلك الله عليهما وقال الحمد لله الذي جبلني على ما يحب أرجو الله وبارك atọrọ ìjẹ́ àti gẹ̀fún anábi sallallahu alaihi wasallam alékùn tí ọlọ́wọ́ bá rí jọlá kọlọ̀kọba mú bá wọn tàbí anábi àti gbogbo àwọn sallallahu alaihi wasallam tí tó fi jọ gbúdà kìyàmà ẹ̀yọ́ tí ọlọ́wọ́ bá rí jọlá gẹ́gẹ́ bá ti máa ń sọ fúnra wa ní gbogbo ìgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá òun náà ni eléri gbogbo ọ̀rọ̀ tá a gbélékè bákan ìlànà anábi sallallahu alaihi wasallam òun náà ni ìlànà tó lóore jù tá gbọ́dọ̀ gbé síwájú gbogbo ìlànà tí yóò bá tẹ̀lé nínú àlámàrí ayé kọ́dà nínú àlámàrí alìkìyàmà ẹ̀yọ́rú tí ọlọ́ọ̀bá alìkìyọ́lá káwàlọ́ lè mọ̀ bákan ipé ogun tá o ìbínú ọlọ́run lè yẹn máa tí a bá ti

mùsùlùmí òun náà yóò máa ráta ìfẹ́ ọlọ́wọ́ba àríjọlá tó bá jẹ́ ọ̀gbìn àríjọlá àmẹ́ tí ó gbà fọ́lọ́wọ́ba àríjọlá fẹ́ ẹwà sọ fún pé ìtẹ́kìlá yóò kọ́kọ́ bí kó ò jẹ́ sí ìgbàná aláwọ̀ tẹ́ ní kó o bẹ̀rù gan o kọ́kọ́ gbà gbọ́ náà polisi wa fẹ́ bẹ̀rù tó láti ní ó jẹ́ gbogbo wa o táwọn wò pé báyá wọn tí wọ́n bá jẹ́ àbá ẹ̀kọ́ ti gbajúmọ̀ láwùjọ wa tá a bá wà bàjẹ́ lọ́wọ́ àwọn kan àjáfẹ́ tàbá ìlọ́wọ́ àwọn kan a máa sọ bí ẹ̀yìn náà sì ṣerú nǹkan báyìí ẹ̀yìn bí ìgbà tó jẹ́ pé eléyìí ó ìbàjẹ́ ó lẹ́sọ̀ fáwọn kan kò lẹ́sọ̀ fáwọn kan gbogbo bá ti jẹ́ ó jẹ́ ni ó jẹ́ ọmọ kéwú ni ó ni kò kéwú ni tún láti ní kó bẹ̀rù ọlọ́wọ́ bá àríkíọlá ní ogun tó bá wà ọlọ́wọ́ bá àdíjù kan nínú àwọn àdíjù jẹ́ pé ó kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó wúlò fún gbogbo àmùsùn lápapọ̀ nínú àlámàrí ẹ̀sìn wa ní àbí nínú àlámàrí ìgbésí ayé wa ó wúlò fún wa kí ni àdíjù náà òun náà ni àdíjù tí ẹ̀dùnmáàmù tìrìmìdì tí wọ́n gbà wá nínú súnà ni wa tí Sheikh Albani tí wọ́n sọ pé àdíjù náà àdíjù tó lálàáfíà ni àdíjù yìí òun náà ni àdíjù àwọn méjì àwọn àgbà nínú àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam méjì àwọn ni wọ́n gba hadith wá tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ nù wọn ọ̀hún náà ni sàhábí àsàhábí ìjẹ́lì tí ó gbajúmọ̀ pẹ̀lú kúríyà rẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pẹ̀lú ọkọ̀ rẹ̀ òun náà ni Abu Dharr al-Ghifari tó jẹ́ pé orúkọ rẹ̀ náà ni Jundu bin Junada nínú àwọn sàábẹ̀ ànẹ́bì náà àwọn àgbà náà àwọn sàábẹ̀ ni ó wá ó gba hadithi wá látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀nà àwọn tó gba hadith yíwá òun náà ni abu abdurrahman òun náà ni mu'adh bin jabal radiyallahu anhu òun náà gba hadith wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam hadith yíwá kó ẹ̀kọ́ mẹ́ta pàtàkì ó jẹ́ pé oyin tẹ́yẹn bá mójútó àwọn ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó tóyàn láti lo ìgbésí ayé yàn ó tóyàn láti sáyé rọrùn tí ó sì lọ́dẹ̀ bá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlápàdé tí ò ní sí ọ̀nà kankan fún yàn anábi sallallahu alaihi wasallam anábi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà anábì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé ittaqillaha haythu ma kunt anábì sallallahu alaihi wasallam anábì ní bẹ̀rù Allah subhanahu wa ta'ala anábì ní bẹ̀rù Allah subhanahu wa ta'ala haythu ma kunt ní gbogbo bí tó bá ti bára rẹ̀ wà ọba wà níbi ayé eré ní ọba wà níbi ayé kú ni èyàn máa bá rẹ̀ níbi ayé tí ó dá nígbà míì èyàn bẹ̀rọ ọlọ́ọ̀bà níjọlá kí ilẹ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá tó ṣe mẹ́un òun náà ni tó bẹ̀rẹ̀ sí kíní ó lè dẹ̀kọ́ ààrẹ kó mẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá nù èyí a ti máa bá ẹni ti dáadáa ẹni láyé dáadáa èyí ó bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá níbẹ̀ pẹ̀lú pé kíní pẹ̀lú pé yóò tún ní mọ́bẹ̀ èyí ó sì máa ṣe kíní èyí ó sì máa ṣe ojú àwọn èèyàn bá wà nípa mọ́ tó wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ lẹ́nu kankan tó bá wà ní gbangba ibi táwọn èèyàn ti rí ọ kò bẹ̀rẹ̀ ọlọ́run bá àlejòọ́lá nítorí pé àìbẹ̀rẹ̀ ọlọ́run bá àlejòọ́lá yìí ìpele ìpele ni lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ àwọn ẹlòmíín bẹ tó jẹ́ pé àìbẹ̀rẹ̀ ọlọ́run bá àlejòọ́lá tí wọ́n kọ̀rọ̀ yàrá nìkan ni àwọn ẹlòmíín wá ń bẹ tó jẹ́ pé tí wọ́n wá bá débi pé kò sí tẹ́lẹ̀ kọ́kọ́ tiẹ̀ tún ṣe fún ajá wọn ò ní bẹ̀rù ọlọ́ọ̀bá àríkọlá ní kọ̀rọ̀ wọn ò tún ní bẹ̀rù rẹ̀ ní kíni wọn ò tún ní bẹ̀rù rẹ̀ ní gbangba àbúrúláńlá òun náà ní gbogbo àwọn ilé iná ọlọ́ọ̀bá àríkọlá ní ìtẹ́kìlá haizuma kún bẹ̀rù ọlọ́ọ̀bá ní gbogbo tó bá wà tàbá rí ọbáwọ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam yìí a rí pé àwọn àyà kọnu al-Qur'an ẹni tí àdídì yìí ń jẹ́ ìtumà ìfọ́síwẹ́wẹ́ fún wa Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an ó ní ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ní gbogbo ẹ̀jẹ́ bá ṣẹ́mù mi ní òdodo ittaqullaha haqqa tuqatihi ọlọ́ọ̀bá àríkọ́lá ní ẹgbẹ̀rún ọlọ́run haqqa tuqatihi ní pàápàá bó ṣe ká kí wá ní pàápàá bó ṣe ká bèèrè ọlọ́wọ́ bá àríkì ọlá òun náà ní kíni àtẹ́kọ̀ọ́ Allah subhanahu wa fi kulli makan fi zaman ká bèèrè ọlọ́wọ́ bá àríkì ọlá ní gbogbo ààyè àti ní gbogbo àsìkò gbogbo ti bára àwọn ti nǹkan wọ̀nyí òun

Ànábì sallallahu alaihi wasallam Ànábì tọ́ka wa délé nítorí pé kí ni nǹkan tí wọ́n ń pè ní ìpayà Ọlọ́run Ọba àríkíọlá àwọn onímọ̀ ni tí wọ́n ń pè ní ìpayà Ọlọ́run Ọba àríkíọlá òun náà ni an taj'ala baynaka wa bayna iqamillahi wiqaya òun náà ni kó gbìyànjú láti fi wiqaya awà ẹ̀yìn àbígàgá kó fi sáàrin rẹ àti ìyà Allah subhanahu wa ta'ala ọ̀nà olówó àgbà láti bèbèèrè awamirihi ọ̀nà tó gbà náà ni pé ó máa ṣe sí Allah subhanahu wa ta'ala kọ́ láti láti ṣe àwọn tó pa ọ́ láṣẹ láti máa ṣe òun náà ló dùn ní máa tó ọba tí ń tún nínú ogoro àwọn nǹkan wọ̀nyí wọ̀sí náà bí náà wáyé tó o sì jìnà sí àwọn nǹkan tọ́lọ̀ ọba àlejò ọlá tó ní ká jìnà sí láàdá kẹ́kọ̀ọ́ ọlá eléyìí náà là ń pè ní kíni òun náà là ń pè ní ìpáyà ọlọ́ ọba àlejò ọlá òun náà láti ni pé ìta ń pè ní tẹ́kọ̀ọ́ ọlá subhanahu wa ta'ala òun gan náà láfẹ́ lè rí ní àkòrí

látara pé gíní látara pé ìfáyọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ látọ̀lọ̀ kẹta àdé òhàn lára rẹ̀ bákanáà tàbátí ogun mi náà àríkọ́lọ́ọ̀bá àríkẹ́ láti sọ fún wa nínú àyà kan nínú ń gbàtọ́lọ́ọ̀bá àríkẹ́ láti sọ̀rọ̀ pé kápẹ́ran ẹ̀yìn kápẹ́ran iléyá tàbí súnmọ́lọ́ọ̀bá àríkẹ́ lá ọlọ́ọ̀bá àríkẹ́ láwá àmọ́ ìpáyà ìpáyà ọlọ́run ọba àlékiọlá tẹ́ gbé yí tó fi wá di pé ẹpẹran nítorí tí ẹ̀ tẹ́ ẹ̀pá nǹkan mẹ́pa pọ̀ máa pẹ̀lú ìkìláàsì tẹ́ ti tẹ́ òun náà ni ó tẹ́ kí ni òun náà ni ó jọ́dọ̀ ọlọ́run ọba àlékiọlá ó túnmọ̀ tó gbọ́n tọ́lọ́run ọba àlékiọlá ń pa wá láṣẹ káṣe òun náà ni ìpáyà ọlọ́run ọba àlékiọlá ìpáyà ọlọ́run ọba àlékiọlá tá a wá ń sọ yìí wá àti kan ni tó yẹ kí ó ń kálukú wa pé kò yẹ kẹ́nìkan kan kókó súsú látara pé wọ́n ti wá àti ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba àlékiọlá fún yàn ọmọ kékeré lè ṣe fàgbàlagbà àgbàlagbà lè ṣe ọmọ kékeré kò sáàrí bí ń bẹ̀ kásọ fún ìyàfẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run tó bá yẹ kí ẹni tí wọ́n ní kéyà bẹ̀rù ẹni tó kéré sí yàn ẹni tó ní ìkàtà tí ó bíyàn sí èdè máa sọ pé ah, èmi ló ní kí n bẹ̀rù lágbájá ẹ yíò ló yẹ kó máa wá bíyàn nú àbí kí ẹ máa wá kàrà lórí ẹ àmọ́ wọ́n sọ wọ́n pé ọlọ́ọ̀bá àríkẹ́ ládájú ẹ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam pé bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ àwọn Yorùbá wọ́n ti wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti sọ nídàkúdà wọ́n wá ní ọba yàmọ́ síláàtí oní ó bẹ̀rù Ọlọ́run tí ó bá bẹ̀rù Ọlọ́run kí láti ṣẹ́bẹ̀lú ìmọ̀ pèyàn lákèèsí lọ sí ibi nǹkan tó yẹ kéèyàn ó ṣe déyẹ sílẹ̀ tí ó ṣe wọn ló bá mọ́sálásí ọwá ní tó tún bẹ̀rọ ọlọ́run tí ó bá bẹ̀rọ ọlọ́run kí ló wá ní wá ṣe mọ́sálásí ẹni tó wá mọ́sálásí tó wá jí mọ́ tó wá jí ń bàtà àwọn èèyàn kó ń kọ́ ẹni tó bẹ̀rọ ni ẹni tí wọ́n mọ́sálásí wá ń jí fóònù àwọn èèyàn ni tó gbogbo èèyàn pátápátá a ní bùkátà òun náà ló pàtó jẹ́ pé anábì sallallahu alaihi wasallam níbi khutbatul haja anábì tó bá ti fẹ́ sọ̀rọ̀ anábì a máa ka àwọn ááyà yìí àwọn ááyà mẹ́ta sáàkàtíwájú yìí tó jẹ́ pé yóò fi máa tawájí yóò fi máa rárá wa létí ipé ọyọ̀ká bẹ̀rù ọlọ́ọ̀bà àlejọ́lá ní gbogbo òfìta bá wà ẹ̀rùsìn ọlọ́ọ̀bà àlejọ́lá eléyìí òun náà ni àkọ́kọ́ ẹ̀kọ́ ẹni tó wà níbi hadith anabi sallallahu alaihi wasallam tí ànábì dájú rẹ̀ fún àwọn táàsọ yìí tó wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ànábì yìí ni wá ń dájú kọ ogun alápapẹ̀ tó wá ti pẹ̀lá ìní mùsùlùmí òdodo inú ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ni wà á ti ṣẹ́yí asàlhásà náà tẹ́mùsùn náà anábì ní mọ́ wá fi dáadáa máa fi tẹ̀lé àìdá ẹ̀ ọlọ́run bá alẹ́sọ́lá tó dá wa ó ti mọ̀ pa á máa ṣàìdá ẹ̀ ó dá wa ní aláṣìṣẹ́ ni a máa ṣàìṣẹ́ a máa ṣàìdá lọ́lọ́run bá alẹ́sọ́lá náà fi fúnra rẹ̀ níròyìn al-Ghafur ó fúnra ọba ẹ̀ níròyìn bá fi rùzán ọba tí máa ń forí ẹ̀ṣẹ̀ jíyàn wọ̀kọ́dínú sáwọ́ ní ti máa ń gba ìtúbà ẹ̀ tí ìbá ti pàṣọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ìròyìn ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ni àdámà ti wá ní pé a máa tẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá wá níta bá ti tẹ̀ túláàsì ní ká máa pàṣọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá nítorí pé wọ́n tó bá ń tẹ̀ tó bá máa súbá bí ìgbà tó jẹ́ pé o fẹ́ kọ̀ndẹ́mù ròyìn ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tí ń dúó pé kó wá tọrọ àforíjì kó wọ́n bá àríkẹ́ọlá kó fi ríṣẹ́ ọrí wọ́n tó bá ń tẹ̀ tó bá túbá ń túmọ̀ pé èèyàn láyà tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá pé kò sí ọjọ́ tí ó ti fún yẹn ni ọlọ́wọ́ bá àríkẹ́ láwá ní wà á ti lè sẹ yí hasana dájẹ́mọ̀húwà ọlọ́wọ́ bá àríkẹ́ láwá ní máa fi dáadáa ẹ̀yìn kí wá ní jawabul amr alábi wá ní sẹ́mùhúwà alábi ni ó ti máa parẹ́ tó bá ti fi dáadáa tó bá ti fi tẹ̀lá ìdá tó ń ṣe yóò mọ̀ parẹ́ eléyìí náà nínú àánú tọ́lọ̀ ọba àríkíọlá ní síwá ni nínú ìfẹ́ràn tọ́lọ̀ ọba àríkíọlá fẹ́ràn wa òun náà lélẹ́yìn àwọn onímọ̀ jẹ́ pé wá pé ó tẹ̀sẹ̀ ni mo fẹ́ ṣe yí o mo ni o wọ́n sáà máa ṣe kíni wọ́n sáà máa ṣe dáadáa tẹ̀lé àwọn mínú àwọn onímọ̀ wọ́n ní alhassana dáadáa tí

òun ní àjọṣepọ̀ kan pẹ̀lú obìnrin máa yìí sí ìbò rọ́jùlù gbogbo máa báyàwó rẹ̀ gbogbo nǹkan tóbìnrin máa báyàwó rẹ̀ ṣe gbogbo nǹkan tóbìnrin báyàwó rẹ̀ ṣe láwọn gbogbo so tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ ní yóò ní àsọ́tù mi ni mọ́ àti yóò ní ìyàwó mi ni àmúti bí yà nẹ́bí sallallahu alaihi wasallam pé mo ṣe kí ni mo bá ìyàwó mo bóbìnrin ká mo bá láti ṣe gbogbo tí ẹ̀mà bóbìnrin ṣe àyàfi kí ni àyàfi ìsìnlá nìkan òun ni máa ṣe gbólóhùn rẹ̀ tó sọ pé àyàfi ìsìnlá nìkan òun náà ló ṣe kí ni ó tútù a kì í ẹ̀rẹ́fẹ́ ní káà ń bẹ́ ohun ẹ̀yẹn kí ló túnmà rẹ̀ ń bẹ́ aljima àjọsìpọ̀ náà ni zina bí iná ìtumà náà ni aljima àmọ́ torí pé ọ̀nà haram ni onífin jẹ́ tó bá jẹ́ ọ̀nà halal ni yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ nìká ni so arákùnrin wá sọ pé ìlà zina ẹ̀yẹn pé ọba pọ́ta aláwọ̀kọ́ yé pé àkọ́pùtùmí mìíràn àti gbólóhùn tó sọ pé ìlà zina ó túnmọ̀ pé obìnrin yìí kèé sí ìyàwó ẹ̀ anábìsọ̀láwà lọ́sọ́lá mú wá bèèrè lọ́wọ́ wọ́n ní arákùnrin inú hadithi ọkọ̀ wọ̀kọ̀lọ́lá máa ń mẹ́lẹ̀ fàájì wọ́n sì jọ pé màá gbà àtọ́jọ́ náà ni ó wá bá nàìjíríà sallallahu alaihi wasallam béèrè béèrè anábi wá béèrè lọ́wọ́ rẹ̀ pé àtọ̀láìjà máa ń mẹ́lẹ̀ fàájì ó anábi ní sáájọ́ kásùbà náà ni ó láwọn jọ kásùbà náà ni anábi sallallahu alaihi wasallam wá ka áyà yìí anábi wá ní innal hasanati yudhibna sayyi'at anábi ní dáadáa tí ẹ bá ti ṣe yóò ṣe kíni ó ti ṣe kíni ó ti pa kíni ó ti rẹ̀ ni inú ẹ̀kọ́ tàbí wá kọ́ bẹ̀ ní àgbóyé tàgbóyé bẹ̀ òun náà ni pé àríkí arákùnrin yìí tó wá bá nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn sàábí ànẹ́bì yìí ó wá bá nẹ́bí lẹ́gbà tó ti kábàámà ní òun ó ti kábàámà kúrò níbi aburú tó ṣe ló fi wá jẹ́ kèése pé ẹni tí ó ti máa sọ pé á ikú ma làṣùbá ní ojúmá ìmá ṣe kíni ìmá sàbúrú ǹso ìmá lọ sí kínú ojúmá ìmá sàbúrú ǹso ìwọ́n tó bá pàlẹ̀ mọ́ eléyìn nínú ẹ̀mí rẹ torígbà tó yẹ pé kíni nígbà tí èèyàn fi ọlọ́run bá lè kí ọlá sí ilé ni so eléyìí òun náà ni ẹ̀kọ́ tó tún wà níbi kíni tó tún wà níbi àdídà Ànábì sallallahu alaihi wasallam yìí pé ká máa gbìyànjú ní gbogbo ìgbà ká máa ṣe dáadáa ẹ wá jẹ́ ká wò Ànábì máa nà lùfàájì mélòó mélòó ẹni tí ń kírun tí ò kí bá nàbí sallallahu alaihi wasallam ti kí ìsì ń sa ìdá irun rẹ̀ tí ó gbà bóò ni ó ṣe pa ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ bóò ni ó ti parẹ́ bóò ló ti fẹ́ parẹ́ innal hasanati yudhhibna sayyi'at ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ń bẹ tó jẹ́ pé wọn ò ní ṣe kíni wọn ò ní ṣe dáadáa wọn ò tún aburú ni wọ́n máa ṣe káàkiri láwùjọ àwọn kẹtọ́lọ̀ ọba àríkẹ́ olóòfẹ́ ni wọ́n máa ṣe ẹ̀ẹ̀tún nílí wọn tó kírun dáadáa orí wọ́n máa wá ṣe tí ó máa pa gbogbo àwọn àìdá ìrẹ́ so eléyìí túnmọ̀ pé kí ni mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ máa kọ̀ ní dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà bá ṣe máa gbìyànjú láti jìnà sí àìdá bẹ́ẹ̀ náà láti máa pọ̀ ní ìmá ti dára lọ́pọ̀lọpọ̀ gbà tàbá ti wá kó sínú àìdá tàbí kó sínú tó kù díẹ̀ káàtó èyàn gbọ́dọ̀ sí ìmá tẹ́rípa sọ́dọ̀ ọlọ́run ọba àlejọ́lá síwájú kó tó sùn tẹ́rípadà kó níbi àwọn ẹ̀ṣẹ̀ tó tẹ̀ kó tó bá sọ́dọ̀ ọlọ́run ọba àlejọ́lá aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minin وسلم على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن للخلق الحسن شأنا عظيم عظيما في الإسلام ولذلك أمر النبي صلى الله عليه وسلم بذلك بذلك الحديث لقوله صلى الله عليه وسلم وخالف الناس بخلق حسن ومخالفة الناس بخلق حسن من آه، صفات آه، أولياء الله سبحانه وتعالى ومن صفات آه، الأنبياء وذلك لأن الله سبحانه وتعالى وصف نبيه صلى الله عليه وسلم بذلك وقال إنك وإنك لعلى خلق عظيم وقد اتصف النبي صلى الله عليه وسلم بأخلاق كريمة ما لا يخفى على أحد منا أدعوكم الله بارك الله atọ̀rọ̀ ìfẹ́ àtìfà anábì sallallahu alaihi wasallam àríkù kí ọlọ́wọ́ bá àríkíọ́lá kọ́lọ̀kọ́ bá bá wọn tàbí anábì àtẹ́kùkọ̀ kí ọlọ́wọ́ bá àríkíọ́lá kọ́lọ̀kọ́ jẹ́ kó wà lórí ẹni kọ̀ọ̀kan wa àti gbogbo ẹni wá wà lórí ìlànà anábì sallallahu alaihi wasallam tí ó fi jọ ìgbéjà ìyáma ẹ̀yẹ́ kí ọlọ́wọ́ bá àríkíọ́lá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a mú jáde fúnra wa nínú hadith anábì sallallahu alaihi wasallam èyí tí àbáwá Mu'adh bin Jabal àti tí ó ń dógún ní Jonada tó jẹ́ pé àwọn ni wọ́n gba hadith wa látọ̀dọ̀ anábì sallallahu tàbá wo ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí àkọ́kọ́ mú jáde bẹ́ẹ̀ ó ní ìṣe pẹ̀lú ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala ó ní ìṣe pẹ̀lú ẹ̀hákù Allah subhanahu wa ta'ala òun náà ní kí ni ó páyà rẹ̀ ọlọ́wọ́ bá lè jọlá nìkan ló ní ẹ̀tọ́ rẹ̀ ni òun náà ló pa bí Ànábì sallallahu alaihi wasallam fi

máa wùwà dáadáa pẹ̀lú àwọn èèyàn máa sì dáadáa tàà bá ń sọ̀rọ̀ pé ìwà dáadáa ẹ̀yìn tí ẹ̀ bá ti wí nínú èdè Yorùbá á ti máa àwọn nǹkan tí wọ́n ń pè ní kíni á ti máa àwọn nǹkan tí wọ́n ń pè ní dáadáa àwọn nǹkan kan tí ẹ̀ máa ń mọ̀ nítorí pé tán bá ṣe fún wọn ni ìwà dáadáa òun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wá ni àṣífàtú albáàbínà lil insan wọ́n ni tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìròyìn kan tó pamọ́ wọn ọmọ ènìyàn pamọ́ sínú ẹ̀ kẹ́gbó ìjẹ́ pé alìkílì òun náà ni àṣífàtú àzọ́hìrá bá a dẹ́ rí ìdásọ́rọ̀ ọba alìkíọlá dáwà yìí ìròyìn description wa ni a máa tó hàn tí ó gba àwọn èèyàn nu àmọ́ ìta pè níwà yìí nìsí ń bẹ́nu oníkálùkù wa ìwà yẹn ń gbénú oníkálùkù tẹ́bá tí òkú ti jàmbá onírùn lára rẹ̀ ló jàmbá lélẹ́ yìí ó dìgbà tó bá ṣe jàmbá òun ìgbà ẹ̀rẹ́ wà á rí àzáàrù àwọn orípa jàmbá òun lẹ́fẹ̀ẹ́ àmọ̀ pé à ah, oníjàmbá lélẹ́ yìí wọ́n lè kọ́ síyàn lójú ah, so ní àlọ́pàá tó fi jẹ́ pé kíni tó fi jẹ́ pé ìròyìn kan ní tó jẹ́ pé ń gbénú ọmọ ènìyàn nínú rẹ̀ ló wà wọ́n bá tí wọ́n ń wù níwà bẹ́ẹ̀ náà láàmà wá sí owó púpọ̀ débi pé ọlọ́ọ̀bá àríkẹ́ ọláròyìn ànábì sallallahu alaihi wasallam pé wà innaka la'ala khuluqin azim ọlọ́ọ̀bá àríkẹ́ ọláròyìn ànábì sallallahu alaihi wasallam ó wà ní òkè gbogbo àwọn wà tó dékíní

anábì ìwà yìí ìwà tọ́lọ̀ ọba àlejò láti dámà ni tánàbí ti ń wúwa yẹn pọ̀ láti gbà tánàbí ti wà kékeré òun náà ló fà tó fi jẹ́ pé anábì gbajúmọ̀ pẹ̀lú àgbọ́ọ̀dì anábì gbajúmọ̀ pẹ̀lú al-amin anábì gbajúmọ̀ pẹ̀lú gbogbo àwọn òròyìn eréṣiríṣi pé táàmà ká nínú síra anábì sallallahu alaihi wasallam gbogbo nínú àwọn nǹkan tó jẹ́ pé ó tún jẹ́ kí ìpèpè ànẹ́bì sallallahu alaihi wasallam ó jẹ́ kí ìpèpè ànẹ́bì rọrùn fún àwọn èèyàn láti gbà látara pé wọ́n ti máa ànẹ́bì sallallahu alaihi wasallam bó jẹ́ jẹ́ pé àwọn nǹkan owó yíhun tí a nígbà tó gbé wáyìí ń bẹ lọ́dọ̀ àwọn míì a máa rí àwọn tó jẹ́ pé ìwà dáadáa ànẹ́bì sallallahu alaihi wasallam yìí ó ní orípa nínú ẹ̀mí wọn tí wọ́n ti gbàgbà ànẹ́bì sallallahu alaihi wasallam bí wá ọlọ́wọ́ bá rí jọlá ó wá ròyìn ànẹ́bì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nígbàtọ́lọ́wọ́ bá àlejò ọlọ́rọ̀ ànẹ́bì ànẹ́bì tí wọ́n jó yé wa pé ìwà dáadáa tá ń sọ yìí ọlọ́wọ́ bá àlejò ọlá ó wà nínú tó torí ẹ̀ tó mìíràn ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì ní innama bu'ithtu li utammima makarima ni wọ́n gbé mi dìde láti wá pé gbogbo àwọn ìwà alápọ̀nlé gbogbo àwọn wà tó ni wọ́n ti wá gbé ọ̀nà tó láti wá pé ilé wa agbọ́dọ̀ máa rí ìwà dáadáa lọ́wọ́ ẹ̀ àwọn ìwà dáadáa yípo lóríṣiríṣi ká sòdodo ká ní àmánà ẹ̀ ká máa ṣe dáadáa ká ṣe àánú àwọn gbogbo àwọn nǹkan báyìí àwọn oríṣiríṣi náà àwọn dáadáa òun náà ni a pè ní ìwà dáadáa òun náà ló fà ó jẹ́ pé nígbàtí àbá kan nígbàtí àwọn fẹ́ júwe pé ń pè ní kí ni kátà ń wọ́n ní alákọ̀ọ́kọ́ òun náà ni gíní òun náà ni káfùl àdá káfùl àdá inú táǹpẹ̀ ní dáadáa òun náà ni pé gíní òun náà ni pé ká máa rówó aburú fáwọn èèyàn ká máa ṣe kíní ká máa ṣe kí aburú ó máa ṣẹlẹ̀ látọwọ́ wa níyàn o lè fún olówó ẹ mọ́sí kí ni mọ́sí kábúrú rẹ̀ ó kà mọ́bà nǹkan rẹ̀ jẹ́ wà bá lù ládá kó o sì máa wá náà rẹ̀ tọ́lọ̀ ọba àdìsẹ̀ lábá fi fún ọ nínú táǹpè ní dáadáa ni kó máa ṣàánú aláìní ẹjẹ́ ti ń pa kó fún olóúnjẹ ẹni tó ní bùkátà kó bá gbọ́ bùkátà rẹ̀ nínú àwọn nǹkan tí à ń pè dá táǹpè ní kíni táǹpè ní husnul khuluq gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni as ala al-adha kẹ́yìn ọmọ ní sùúrù lórí kíni lórí ìnira tí yẹn bá ń bá lẹ́yìn bá ń bá nira pàdé ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ní ma ń jẹ́ kíni ní ma ń jẹ́ kọ́kàn rẹ̀ ó ti kiri ni kìí ṣe gbogbo nǹkan <clears throat> òun náà ni mùsùlùmí òdodo máa ń kọ̀m̀pìlẹ̀ lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí ó ma gbà á ni látọ̀dọ̀ ọlọ́wọ̀ irú eléyìn náà ìyá máa ṣe kíni ó máa ní sùúrù lórí àìdá rẹ̀ ó wà máa ṣe kíni ó máa wá padà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá ó máa wá túbà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá irúgbé àfáwà Ibn Taymiyyah wàṣíbàwòlá wọ́n ní gbogbo nǹkan tọ́lọ́ọ̀bà àlejọ́lá dá wọ́n ní gbogbo ẹ̀ ní ọmọ ogun ọlọ́ọ̀bà àlejọ́lá kò wá sí ìtọ́lọ́run olè lò láti fi ṣe kíni láti fi dá tẹ̀rí àfúnyàn òsìn tí ó lè lò nínú gbogbo àwọn lo aládùúgbò tó súnmọ́ ẹn tó mọ̀ òkun lo ẹ̀kọ́ fẹ́ràn rẹ̀ jí ó mọ̀ fi dá tẹ̀rí àfúnyàn so ṣe kọwa ní ìdí wá máa ń ṣe ní kàyéfì òun náà ni pé ọlọ́run ṣe lè ìfọ́ bẹ́ẹ̀ ń torí àwọn ìṣẹ̀kan tó ń tẹ̀ kò bà túbá èèyàn wá ní ronú lọ sí pé jẹ́ kí n padà pín lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá àlékiọlá yóò wá ṣe kíni yóò wá fókọ́sì ẹ̀tọ́lọ́ọ̀bá àlékiọlá yíyàn láti ṣe kíni láti fi dáṣẹ̀rí àfún yóò ní wa múra ní à lágbàjá ní so asọ́bùrù alàlàdà èyàn a máa ní sùúrù lórí kíni lórí ìnira tí máa ń kẹyàn bẹ́ẹ̀ nira tí máa ń kọ́ nínú ẹ̀sìn rí àbí nira tí máa ń kọ́ nínú ẹbí nítorí okùn ẹbí èyàn a máa ní sùúrù lórí ẹ̀ tí ní sùúrù lórí gbogbo yóò máa kíni yóò máa ìdókòdó tí gbogbo ní bùkátà lówó olówó àbó olówó kò ní ṣe kíni kò ní ṣe sùúrù so òun náà ni ọmọ ẹlòmí ń bẹ olówó lọ́wọ́ ẹ̀ olọ́rọ̀ orí tó sọ fáwọn èèyàn lẹ́nu ojú ìwé òtútù ká kí wà lóòfin ṣe dáadáa kí ló fi dára sáwọn èèyàn ká tújú káyìí tọ̀lá àkọsùlù wájú kójú yìí ó túká sáwọn èèyàn kéyìí ó tọ́yàyà sáwọn èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn wà dáadáa ni nínú àwọn nǹkan tó máa bí ròyìn ànábì sallallahu alaihi wasallam ni tí ẹ bá fẹ́ pàdé èèyàn ẹ̀ pàdé èèyàn pẹ̀lú ojú tó dáa tó bá fẹ́ sọ̀rọ̀ tẹ́yẹ bá ní bùkátà sí ọ lọ́dọ̀ rẹ pàdé rẹ pẹ̀lú ojú tó dáa tó jẹ́ pé tí bùkátà yóò bá lè bí alátọwọ́ rẹ gan bó ṣe pàdé rẹ yìí pẹ̀lú ẹlòmí ó pàdé aláìní pẹ̀lú ojú tó lé ojú tó burú ẹ́ síbẹ̀síbẹ̀ náà kò tó wá ń lé jẹ́ kíní kò tó wá ń lé fún tí ń fẹ́ kọ́nà bó bá pàdé rẹ̀ pẹ̀lú ojú tó burú tó wá fún ní tí ń fẹ́ hun ó kẹ fún ní nǹkan ẹ̀ ní ọgbẹ́ rẹ̀ ó wà ẹ̀yìn ká máa sújú ká táwọn èèyàn inú àwọn tẹ inú tẹ ẹ̀rẹ́ ni inú dáadáa ni tó jẹ́ pé ẹ̀gbọ́dọ̀ máa gbìyànjú nípa rẹ̀ ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá lè kíọlá ẹwà rí dáadáa tá ń sọ yìí ni àbí nǹkan wọ́n ní bẹ̀lú àwọn dáadáa yìí tí a máa ṣe ó jẹ́ pé ọlọ́ọ̀bà àríkọlá máa dá mọ́ yẹn bẹ́ẹ̀ bá kọ́ lábúrúkò ní rí ṣe bẹ́ẹ̀ bá kọ níwà tí ó dá tá ó bu ní ìbóní ṣe wá wí tó bá ti dé báyìí ó bu báyìí tó bá tún dé báyìí kò tún lè wí mọ́ torí pé ọlọ́ọ̀bà àríkọlá ò ṣe kí ni ó dá mọ́ ìwà dáadáa yìí ọlọ́ọ̀bà àríkọlá máa ṣe kí ni a máa dá mọ́ yẹn ní ìbẹ́nu wà dáadáa ọlọ́ọ̀bà àríkọlá ó dá mọ́ yẹn ní gẹ́bí ó ti wà nù hadith anábì sallallahu alaihi wasallam nínú àbí hadisu ìkanú àwọn sahaba ìjọ́wánúlá aláì tí orúkọ rẹ̀ jẹ́ aláṣájú bin qaid anábi sallallahu alaihi wasallam wá sọ fún pé inna fika khuluqayn alábi ní dájájú ìwà méjì kan bẹ lára rẹ̀ yuhibbuhum Allah tí ó fi ọlọ́wọ́ bá àríkọ́lá fẹ́ràn ìwà púpọ̀ ìwà méjèèjì ọlọ́wọ́ bá àríkọ́lá nífẹ̀ẹ́ rẹ̀ alábi wá sọ fún pé alhilmu wal anad alábi ní

ìjàbádà ní Allah takallaftu bihima tí wà méjèèjì èmi ní ń gbìyànjú láti ṣe láti wú fúnra mi ni tí in jẹra mi pa láti máa wúrú wà báhùn ní amjàbádà ní Allahu alayhima abúlọ̀wọ̀bá alẹ́kọ̀ọ́lá ló fi kí ni ó dárí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé ìwà méjì tó ríhun ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá dáamọ́ ni ó wá sọ pé alhamdulillahi alladhi jabalani ala ma yuhibbu tá mo dúpẹ́ fọ́lọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá tó eléyìí náà túnmọ̀ fún àdúrà tó ṣe ìrẹ̀ ní pé ọlọ́run máa ń dá nǹkan míì mọ́yàn náà tọ́lọ́wò sì fẹ́ràn rẹ̀ ẹ̀fà bú ọlọ́run adá mẹ́lòmí yóò mọ̀ wà bú yóò mọ̀ wà sí ọlọ́run fẹ́ràn rẹ̀ yóò sì mọ̀ gbogbo àwọn àbáyìí eléyìí òun náà ni ìtọ́ka fún wa ipe ajẹ́ pé ìwà dáadáa ọlọ́run ọba àríkẹ́ ọlá máa ń ṣe kí ni a máa dá mọ́yàn tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ̀ǹfíìsì ẹ̀ tó láti sáburú fún yàn kò ní gbà ó kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ̀ǹfíìsì ẹ̀ tó láti máa ṣe dáadáa fún yàn kò ní gbà nítorí pọ́lọ́run ọba àríkẹ́ ọlá ó dá máa kò sí ní ní lára nígbà tó bá fẹ́ ṣe bákan náà àwọn onímọ̀ jẹ́ kó yíwa pé ìwà dáadáa gbà ní èyà máa ṣe kíni a máa jẹ́ bilkes èyà máa ṣiṣẹ́ fún ẹ̀yìn al'insan ya bulugu alkhulukal hassan bi tamarun tí ọmọ ènìyàn bá ń máa jẹ́ra rẹ̀ nípa tí máa ń pàtìsì dáadáa ẹ̀yìn yóò ṣe kíni yóò sì padà jíjẹ ẹni bá máa bínú gan tẹ́bà máa sọ pé a máa ní sùúrù ẹni àwọn oṣèbóṣe máa lánàá tẹ́bà wá ń kọ bí tó bá ti gbé wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn tó bá ti bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n sáàjà kẹ́ mọ́ sọ̀rọ̀ kankan ẹ́n tí ló bá wá ń bí ọdí máa ń tí ọdún kó sọ̀rọ̀ ìwọ́sá jáde tẹ́ bá ń fún ní gbogbo àwọn gáàdìlà ìyẹn tí máa ń tí tó bá yá sí ní ọmọ wá sí kíní yóò máa máa láà kéyà o máa tọrẹ ọlọ́dá mẹ́lòmí ẹlòmí àfikó tẹ́ kíní àfikó tẹ́ ní ara rẹ̀ lórí ẹ̀ tí yóò máa ní lágbà tó bá fẹ́ náwó ni tẹbá wá ṣe wà sí fún pé owó tó bá náà yìí ó gbà ládàmbẹ̀ ní ọlọ́pàá tó bá jíjọ gbé dàlùkì àmà ní kíní ọ̀nà lónà máa wá sí kíní olóòmà fi tẹ́ ní ara rẹ̀ tí nǹkan yóò fi wá màlá tó gbà ń wà dáadáa tàkàkalẹ̀ àti gbà ń wà dáadáa tó kàlùkù wá mà yìí ọlọ́run a máa dá mẹ́lòmí yóò rọ̀ lọ́rùn àsìkò rọ̀ ọlọ́run ẹlòmí àmójúkú rọ̀ ọlọ́run jù nǹkan mí lọ kó yá fíyàn ẹlòmí tó máa ṣe àìdá fún òní tí ìtọ́ra àforíjì lọ́wọ́ rẹ̀ ó ti foríjì ó ti rò pé ẹ̀ eh, kó mọ̀járe ẹlòmí wọn àwọ ẹlòmí pé ah, eléyìí máa tutù gan o máa dìde ní gan ẹ̀yìn yóò sì máa wo pé àpójú ah, ló wà ń bẹ́ẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tọ́lọ́wọ́ ìgbà míì ọlọ́wọ́ bá lè èyàn sì ṣe kíni èyàn gbìyànjú láti jẹ́ lórí ẹ̀ láti rí bá ṣe kíni láti tó kó bà ní irú àwọn nǹkan yìí àwọn ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bó ṣe tóbi tó yìí tá a bá gbìyànjú láti apply ẹ̀ sínú àlámọ̀rí ayé wa tá a bá bẹ̀rù ọlọ́wọ́ bá lè kíọlá gbogbo ibi tá a bá wà tó bá di pé à ń ṣe dáadáa ẹ̀yẹn ní gbogbo ìgbà tá a fi ń tẹ̀lá ìdá tá ṣe tá fi ń bá àwọn èèyàn tá jọ wà ládùúgbò àwọn tá jọ wà gẹ́gẹ́ bí èèyàn ẹ̀yẹn tá ń bá wọn lò pẹ̀lú kíni pẹ̀lú dáadáa àtàwọn kódà dábà láwọn nǹkan ẹranko gbogbo àwọn nǹkan wọ̀nyí tàbá gbìyànjú láti ṣe a rí pé agbègbè ti ayé rọrùn èyí ó sì ní bọ́kàbalẹ̀ tó bá díjọ́ ọgbẹ̀dọ̀ ìpìyàmà yawma la yanfa'u malun illa man ata Allaha biqalbin salim abẹ́lọ́wọ́ bá alìkọ́lá kó mọ́ sára jẹ́ ká mọ̀ dúdú lódòdó kó jẹ́ ká tẹ̀lé abẹ́lọ́wọ́ bá alìkọ́lá kó já mọ́ bàjẹ́ rí bàjẹ́ kọ́lọ́wọ́ bá alìkọ́lá kó jẹ́ ká jìnà sí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid allahumma barik ala muhammadin wa ala ali muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم